mo kí gbogbo ojú tó wò mí àti tètí tó ń gbọ́ mi ojú yín ò ní fọ́ bẹ́ẹ̀ lè tèmi ò ní di olúwaṣẹ́jọ́ aládé ló kọ tèmi ẹ tún káàbọ̀ sórí ètò yìí ètò àkójọpọ̀ kókó ìròyìn ilé ìfowópamọ́ na ìka sí màlámì lórí ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù owó dọ́là tí wọ́n sọ di owó ilé wa lọ́nà àìtọ́ ó ṣeé ṣe kí adájọ́ àgbà nàìjíríà abubakar malami káwọ́ pọ̀yìn rojọ́ níwájú ìgbìmọ̀ àjọ ìjọba àpapọ̀ nàìjíríà lórí ṣíṣàkóso àti lílo àwọn ohun ìní dúkìá àti owó èyí tí wọ́n ti gbà padà lọ́wọ́ àwọn jẹgúdújẹrá láti ọdún 2002 sí ọdún 2020 ìdí èyí ni pípàṣẹ tí Abubakar Malami pàṣẹ fún ilé ìfowópamọ́ Keystone láti ṣe owó dọ́là padà sí náírà kí wọ́n tó san án padà sápò ìjọba ilé ìfowópamọ́ náà sọ fún ìgbìmọ̀ náà pé adájọ́ Malami ló pàṣẹ fáwọn láti san lára ogóje mílíọ̀nù dọ́là ó dín mẹ́rin ní owó náírà tí ó sì ti ń sọ iye tí àwọn máa ṣe pàṣípààrọ̀ owó náà èyí tí àwọn ọmọ aṣòfin lòdì sí pé kò tọ̀nà nínú àlàyé tí olùdarí aláṣẹ Keystone Lawal Ahmed ṣe ó ní gbogbo owó tó jẹ́ ti àjọ NNPC pátá ni àwọn ti san ṣùgbọ́n Lárẹ̀wájú Ẹdùn tí ó jẹ́ ọ̀kan lára ìgbìmọ̀ náà fi ẹ̀rọnú ẹ̀ hàn pé ẹ̀tọ́ ilé ìfowópamọ́ náà gba ìwé kíkọ lọ́wọ́ Màlámì nítorí igi kan kì í dágbó ṣe sólùdò gbóríyìn àṣeyọrí ẹ̀ fún àwọn ọlọ́pàá tí àwọn agbébọn pa ọ̀jọ̀gbọ́n Charles Chukwuma Soludo láti inú ẹgbẹ́ òṣèlú AGA tí ó jáwé olúborí nínú ètò ìdìbò gómìnà tó wáyé ní ọjọ́ àbámẹ́ta nípínlẹ̀ Anambra ti gbóríyìn àṣeyọrí ẹ̀ fún àwọn ọlọ́pàá tí àwọn agbébọn yìnbọn pa nínú ìpàdé èyí tó wáyé ní ilé rẹ̀ Soludo bọ́ lọ́wọ́ ikú òjijì ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹta ọdún yìí nígbà tí àwọn agbébọn ya wọ bí ìpàdé ní Isuofia ní ìjọba ìbílẹ̀ Aguata nípínlẹ̀ Anambra níbi tí àwọn ọlọ́pàá mẹ́ta ti pàdánù ẹ̀mí wọn tí wọ́n sì jí kọmíṣánná kan gbé lọ lẹ́yìn tí wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí lẹ́yìn ìdìbò náà ó gbàdúrà fún ẹ̀mí àwọn ọlọ́pàá náà ó sì tún dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ fún fífi àyè gba àwọn ará ìpínlẹ̀ Anambra láti dìbò fẹ́ni tó wù wọ́n ó wá ṣèlérí ìjọba pínire láàre fún àwọn ará ìpínlẹ̀ náà olùṣọ́ àgùntàn Odùkọ̀yà pàdánù àyà rẹ̀ sọ́wọ́ àìsàn jẹjẹrẹ pásọ Nomthy Rosemary Odùkọ̀yà tí ó jẹ́ aya olùdásílẹ̀ ìjọ Fountain of Life Bible Church Táíwò Odùkọ̀yà dágbére fáyé Nomthy dágbére fáyé lẹ́yìn ìjàkadì rẹ̀ fún ọdún méjì pẹ̀lú àrùn jẹjẹrẹ tí àwọn olóyìnbó ń pè ní cancer tí a kò bá gbàgbé pásọ Táíwò Odùkọ̀yà ti kọ́kọ́ pàdánù aya rẹ̀ àkọ́kọ́ Bímbọ́ Odùkọ̀yà nínú bàálù òfurufú ti Sosoliso tó já ní ọdún 2005 a gbàdúrà kí ọlọ́run tu àwọn ẹbí rẹ̀ nínú bí irọ́ bá sá lọ lógún ọdún ọjọ́ kan báyìí lóòótọ́ máa bá o. wọ́n dá ẹ̀wọ̀n ọdún mẹ́jọ fún Abdulrasheed Maina lórí ẹ̀sùn ìkówójẹ ilé-ẹjọ́ àpapọ̀ àgbà tó fìkalẹ̀ sílùú Àbújá ti dá ẹ̀wọ̀n ọdún mẹ́jọ fún ọ̀gá iléeṣẹ́ tí ó rí sí owó àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì nígbà kan rí Abdulrasheed Maina fún ẹ̀sùn kíkówó lọ́nà àìtọ́ adájọ́ okon abag nínú ìdájọ́ rẹ̀ ní maina jẹ̀bi ẹ̀sùn méjìlá èyí tí àjọ efcc fi kan òun àti iléeṣẹ́ rẹ̀ common input property and investment limited àti pé adìyẹ ìrànà ní kì í ṣohun àjẹgbé ó ní òun àti iléeṣẹ́ rẹ̀ gbọ́dọ̀ dá bílíọ̀nù méjì ó lé kan náírà èyí tí wọ́n fi mú fílẹ̀rì pé ó darí lọ sí àpò ìfowópamọ́sí rẹ̀ padà sí àpò ìfowópamọ́sí ìjọba àpapọ̀ kí iléeṣẹ́ náà sì di títì pa bákan náà ni wọ́n gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ méjì ní ìlú Àbújá pẹ̀lú ọkọ̀ olówó iyebíye méjì tó wà nínú ọgbà ilé rẹ̀ èèmọ̀ lukutu pẹ́bẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun tọkọtaya pa àwọn ọmọ wọn wọ́n sì sin wọn sínú oko Sànjọ ẹni ọdún méjìlélógójì àti aya rẹ̀ ní ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti bà fún pípa àti sísí àwọn ọmọ wọn sínú oko wọn kọmíṣánná fún àjọ tí ó rí sí ọ̀rọ̀ àwọn obìnrin àti ọmọdé nípínlẹ̀ náà olúbùkọ́lá ọlábọ̀ọ̀pọ̀ fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó wí pé àwọn aṣebi ò ní lọ láì jìyà nígbà tí afurasí ọ̀hún ṣàlàyé ó ní ọmọ ìkẹtẹ òun àti ọmọ ìkókó oṣù méjì ni òun ṣèṣì lù pa nígbà tí ọmọ ìkókó náà ké tí kò sì dákẹ́ lásìkò àti pé òun àti ìyàwó òun ni àwọn sí àwọn ọmọ náà sínú oko wọn aya rẹ̀ náà jẹ́wọ́ pé ọmọ márùn-ún láwọn bí nígbà tí àwọn pa méjì tí àwọn sì gbé kẹta jùrù sí àgbègbè tẹkníkà lọ́ṣogbo a kò ní rí jù báyìí lọ fún ti ọ̀sẹ̀ ìpàdé tó di ọ̀sẹ̀ mìíràn lẹ́ẹ̀kan sí olúwaṣèyí jọládé oníròyìn. Please subscribe to our YouTube channel.